مانع الرئاسة بعد ذكر إبليس والنفس والهوى والفسق والظلم والكفر والكذب وضعف المعرفة والكبر والحسد من الموانع على طريق الهدى أعاذنا الله من هذه الموانع ويا عباد الله فالرئاسة مهمة جدا أساس من أسس الحياة وتم به الإسلام غاية الاهتمام حتى إذا كان ثلاثة في سفر يجعل أحدهم إماما وفي الصلاة لا بد من إمام وفي الجهاد يشترط إمام قال تعالى ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي الله بعث لنا ملكا نقاتل في سبيل الله والأنبياء رؤساء للناس قال تعالى يوم ندع كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا وهناك حقائق تقال هنا ليكون الأمر جليا ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ̀ kó gba ìbáàdà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó sì fi wá ṣe kóńgẹ́ dáadáa ya ma'sharal muslimin àwa mùsùlùmí aliyahu ma'al mani'i alhadi ashar min tí a sọ fún wa wípé a fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan tí ò dín ní ogún tí ò dín ní nípa àwọn nǹkan tí máa ń jẹ́ kí èèyàn ṣìnà kúrò lójú ọ̀nà Islam a ti sọ fún wa nípa àlìsíkọ́mọ́ nípa ìdúró déédéé a ti sọ nǹkan tí ò dín bí mẹ́tàlá fún wa tó máa ń jẹ́ sábàbí kéèyàn dúró déédéé lẹ́yìn ìgbà tá a ti mọ ohun tí máa ń múni dúró déédé a wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó máa ń jẹ́ kéèyàn yẹsí yẹsẹ̀ àgẹ̀rẹ̀ kéèyàn ti wà lójú ọ̀nà ọlọ́wọ́n ọba kó wá dẹni tí kó dẹni tí ẹ̀ tó ń dínkù àbí ẹni tó tiẹ̀ pàdánù ìmọ̀ni ẹ̀ pátápátá a wá sọ fún wa pa máa dárúkọ àwọn nǹkan tí ò dín ní twenty fún wa eléyìí tí a ti wá dárúkọ sẹ́yìn a ti sọ fún wa wípé èṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ ó máa ń ṣini lọ́nà bákan náà òun náà ni anọ́sù alamọ́rọ̀ tó bè so ẹ̀mí tí máa ń pani láṣẹ aburú ó máa ń jẹ́ sábàbí kéèyàn ṣìnà kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba àlekíọ́lá wàlháwà ìtẹ̀lé ìfẹ́nu nínú tó máa ń ṣìyàn lọ́nà ni wàlfíṣkò ìmáwu àbàjẹ́ nínú tó máa ń ṣìyàn lọ́nà ni wàzólùmù wàlkófòrò nínú tó máa ń ṣìyàn lọ́nà òun náà ni ìmáṣe kẹfìrí sọ́lọ́ ọba àti ìmáṣe àbòsí sí wàlùkádìb àti ìmáparọ́ wàdọ́ọ̀fùl máàrífà àti kéèyàn di aláìmọ̀kan wàlùkíbìr wàlùhásàd nínú tó máa ń ṣe sábàbí kéèyàn má mọ̀nà abẹ́ tó ti mọ̀nà kó dẹ tí ò ní mọ̀nà òun náà ni ìgbéraga bákan náà òun náà ni ìmá ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún àwọn èèyàn ìmá jowú ní owú tí ó dá eléyìí jẹ́nu àwọn nǹkan tí a ti sọ a'adana Allahu min hadhihi al-mawani' abẹ́ náà bá kó má ṣàìṣọ́ kúrò níbi àwọn nǹkan tí máa ń kọ́ dí ni kúrò níbi ìmọ̀nà yìí wàyá ìbádà aládájú alijabar ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́n ọba ọba tó jẹ́ pé ọba tí máa ń jẹni nípa ni fari'asatu muhimma ẹ̀rí eléyìí tí ó jẹ́ ẹlẹ́ọ̀kọkànlá tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní èní òun náà ni ọ̀rọ̀ nípa ìjẹ́ olórí ìjẹ́ olórí nínú tó máa ń ṣe sábàbí kéèyàn má jẹ ẹni ìmọ̀nà òun náà ni ìjẹ́ olórí ẹ wá rí ìjẹ́ olórí mohimotu jidan ohun tó ṣe pàtàkì ni min ayatil insan nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàhíà asasun min osusil hayat ká ní olórí ká ní ọmọlẹ́yìn ó jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ìgbésí ayé wàhámà bíi ilẹ̀ islam hoyatal islam islam ó sì ní àkólé kan léyìí tó pọ̀ fún ìjẹ́ olórí látara pàtàkì ẹ̀ hátà ìdàkánà sàlàsà fi sáfà débi wípé ànábì sallallahu alaihi wasallam ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí àwọn èèyàn mẹ́ta tí wọ́n bá wà ní orí ìrìn àjò yuj'alu ahaduhuma imaman wọ́n gbọ́dọ̀ fi èèyàn kan nínú wọn wọ́n gbọ́dọ̀ fi ṣe olórí léra wọn lórí wà fi salati labudda min imami tá a bá tún fẹ́ kírun ká lè mọ pàtàkì ìjẹ́ olórí ọlọ́ọ̀bá ní e, e, ọ̀rọ̀ yan ni nígbà tá a bá ti jẹ́jọ́ mọ́ a gbọ́dọ̀ ní ẹ̀ńtà di aṣíwájú wa wà fìlì jihadu wáfíìlì jihadi yòṣtárọ̀tù imam bákan náà òun náà ni wípé nígbà tá a bá wà ní ojú ọ̀nà wípé a lọ jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ ní ẹ̀ńtà jẹ́ aṣíwájú lẹ́ńtà jẹ́ imam fún wa ń bẹ̀ ọlọ́run bá sọ wípé alam tara ila al-mala'i min bani isra'ila min musa ọlọ́run ní sí ẹ̀rí ni ìkọ́nú àwọn ila al-mala'i min bani isra'il àwọn tó di apá kan nínú àwọn ọmọ ìsirẹ́lì láwọn tó jẹ́ ìjọkanu wọn aṣáájú wọn lẹ́yìn ìgbà tí Musa ti wá iskọ́ọ̀lù ìnàbíyí lahum ba'ath lana malikan nígbà káwọn náà sọ fún ẹni tó jẹ́ òjíṣẹ́ tọ́nà ọba rán sí wọn pé kó gbé èèyàn kan dìde tá a jẹ́ bí ọba lé àwọn lórí nùkọ́sìlì fi sabilillah táwọn àjọ máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba ìmá jagun sójú ọ̀nà ọlọ́run lábúdámi ní ìmáàmì ká tó lè ṣe agbọ́dọ̀ rí aṣáájú tá a jẹ́ ìmáàmù wàlá àmbíyàrú àtàwùlì náà ẹ ráwọn ànábì ọlọ́run ọba olórí ni wọ́n jẹ́ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn qala ta'ala ọlọ́run ọba sọ fún wa wípé yawma nad'u kulla unasin bi imamihim ní ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ ọjọ́ tó jẹ́ pa máa pe ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú ìmọ̀ọ̀mù wọn ni wàhúwà kọ ìdùnnú ẹni tó di olórí wọn àwọn ànábì ọlọ́wọ́n ba ọlọ́wọ́n bá máa pe oníkálukú àwọn ànábì ọlọ́wọ́n báyìí oníkálukú á tẹ̀lé ànábì tí ó bá tẹ̀lé. bákan náà wàhúnà kàkọ́ ìtukọ̀l húnà lìyàkúnà amúrú jẹlíyàn nípa ọ̀rọ̀ olórí àti wípé ìjẹ́ olórí ó máa ń jẹ́ sábàbí kéèyàn ṣìnà kéèyàn máa ń rìn lójú ọ̀nà ọlọ́wọ́n ba nígbà míì àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì tí gbogbo wa ti a gbọ́dọ̀ gbọ́yé nínú àwọn ọ̀rọ̀ yìí anna imamata masuliyatu yus'alu al-insanu anha yawm al-qiyamah òun náà ni pé ìjẹ́ ipò olórí àti ìjẹ́ olórí mọ̀sùlíyà ni responsibility ni ojúṣe ni ta làbọ̀ ẹni tí ó bá gba ipò lọ́rùn yus'alu anha yawm al tó jẹ́ pé tó bá di ọjọ́ gbèǹde al-qiyamah á bi gbogbo ẹni tó bá jẹ́ olórí nípa ipò olórí tí agbélé lọ́wọ́ ọlọ́run bá sọ fún wa wípé yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tí wọ́n máa bi oníkálukú nípa ohun tí wọ́n fi ṣe olórí lé lórí látara pé bó ṣe ṣe ọjọ́ tí à ń sọ yìí òun náà lọ́jọ́ tó ṣe pé owó ò ní ṣàǹfààní ọmọ ò ní ṣàǹfààní àyàfẹ́ tó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tí a gbọ́dọ̀ dìmú gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ani ibn umar radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qala ala kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo yín pátápátá adẹranjẹ ni gbogbo adẹranjẹ yín sì ni wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹran tá a kó sí i lábẹ́ tó ń dàjẹ́ téèyàn bá jẹ́ adẹranjẹ bí wọ́n ṣe ń ni ẹni tó ní ẹran márùn ẹni tó ní mẹ́wàá ẹni tó ní ẹyọ kan oníkálukú sì máa padà wá pé ẹran mi ń kọ́ kò tí ì tó bí ni tí ó ti gùn wọ́n á béèrè lọ́wọ́ ẹ ó ní gbogbo yín pátápátá adẹranjẹ ni wọ́n á sì padà bí nípa àwọn kan tá a kú sí yín ó ní falẹ̀ amírù lẹ́dí àlànà sí rọ́ọ̀ì wàmọ̀sùlù àrùn àyíyá tìhì ó ní ẹ̀rí ẹni tó jẹ́ amírù tó je president tó je govnor lé àwọn èèyàn lórí adẹranjẹ ni wọ́n á sì bí nípa àwọn tí ó ń dàjẹ̀ yìí warrajulu ala ahli baytihi ọmọnìyàn tó jẹ́ ọkùnrin adẹranjẹ ni lórí àwọn ará inú ilé ẹ̀ wọ́n á bí léèrè nípa àwọn ará ilé ẹ̀ wa huwa mas'ulu anhum wal mar'atu wal mar'atu ra'iya ala bayti ha obìnrin náà sì ní adẹranjẹ ni lórí inú ilé ọkọ ẹ̀ wàhíyá masúlàtù ànàhà wọn ànihu wọn sì bí nípa ní ilé ọkọ ẹ̀ báwo ló ṣe ṣe sí wàlà abdurra'i ala mali sayyidihi ẹni tó jẹ ẹrú lórí dúkìá ọ̀gá ẹ̀ tí wọ́n kó sí ní pé kó máa mójútó adẹranjẹ lòun náà jẹ wọn sì bí nípa ẹ̀ ala fakulukum ra'i ànábì ni ẹtẹ ti ẹ gbọ́ gbogbo yín la dẹrọ jẹ wa kullukum mas'ulun 'an ra'iyatihi gbogbo yín sì ni a máa bi nípa àwọn nǹkan tá a kó sí lábẹ́ alimami tirimidi òun ni wọ́n gba àdìsí wa wa kana salafuna salih yafiruna minha khawfa min ifsadi dinihim wa dunyahum ẹ rí àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú àwọn ẹni ìṣáájú yẹfirúna minal mọsukuliya ipò ìjẹ olórí àwọn máa ń sá fún ni. khawfan min ifsadi duniyahum torí wípé wọ́n ń bẹ̀rù pé ńgbà táwọn bá lọ di olórí kó má jẹ́ wípé ipò yìí lá máa gun àwọn táwa jẹ́ káwọn ṣiṣẹ́ ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí wọ́n á sọ̀rọ̀ sí ẹni tí ò yẹ bú wọ́n á bú àwọn ẹ̀tọ́ tí ò yẹ rí àǹfààní sí àwọn èèyàn máa padà fi fún wọn torí ń pa wọn náà lólórí. حكي عن عمر رضي الله عنه وابنه وابن دواك وانق عمر في يومه ابن عمر وهنا نمالو tóun náà ń sè wọ́n sì ní ọgbà kan tó jẹ́ pé ìjọba ló ṣe gẹ́gẹ́ bí irú yìí tí wọ́n ń sọ̀jẹ́ sí nàìjíríà pẹ̀ láwọn oníwàhálà pé àwọn àgbẹ̀ àtàwọn tí wọ́n ń dẹran jẹ wọ́n níbì kan tó jẹ́ pé public land ni gbogbo ẹni tó bá ní ẹran ó lè lọ fi ẹran ẹ̀ síbẹ̀ tẹran ìyá máa jẹ́ mbẹ̀ ìjọba lónìí ibnu umar ó wá fẹ́ràn ẹ̀ síbẹ̀ umar wá dí àyè ìjọ kan ó wá wo gbogbo àwọn ẹran tó wà mẹ́ ó bá rí ẹran kan tó tóbi dáadáa ó lọ́ra ju àwọn ẹgbẹ́ ẹ lọ ó bá bèrè pé ẹran yìí ta ló ni wọ́n bá sọ pé abdullahi ọmọ umar ó ní ọmọ òun ló ní oní rárá ó wá béèrè bóun ló ṣe jẹ́ ó ní kí wọ́n mú ẹran yìí kọ́ ta kán fi owó ẹ̀ sí àpò owó àwọn mùsùlùmí méjìlél ó ní kí ló dé bóò lẹ́ran títí ọmọ ti tèmi ló ṣe tóbi ju ẹran àwọn tó kù lọ ó túmọ̀ sí wípé tí ẹran bá ń jẹun àbọ̀ òyìn ń sáàbù àwọn èèyàn lé oúnjẹ ń sáàbù ẹran lóúnjẹ wọ́n á máa kà ẹran ọmọ àmì ìrùlélẹ́ yìí o ẹ̀yà jẹ́ kó jẹun dáadáa o ṣẹ́mi kí báwa náà ṣe máa ń ṣe fún ọmọ olórí nìyẹn àákẹ́ wọn ìgbésí ayé tí wọ́n ń lò ó yàtọ̀ first lady ìyàwó lórí ìgbésí ayé ẹ̀ ó gbọ́dọ̀ yàtọ̀ sí tàwọn obìnrin tó kù lọ́dọ̀ tiwa mi àwọn tí wọ́n jẹ́ ọmọ president ìgbésí ayé wọn ó gbọ́dọ̀ yàtọ̀ ìyàwó bá máa jẹ́ ọmọ aráàlú kò gbọ́dọ̀ kọ́ àwọn àwọn ẹni ìṣáájú wọn lo ipò títí wọn báyìí eléyìí jẹ́ kan nínú ìṣesí àwọn ẹni débi wípé ìkan nínú àwọn ẹni ìṣáájú ó kọ ìwé kan nípa ìjẹ́ olórí àti bá ṣe ń ṣèdájọ́ ẹ̀sìn nígbà tó wá kọ̀wé ìyàwó mùsùlùmí wá kàwé yìí wọ́n wá wò pé tá a bá fi ẹ̀fẹ́ yan tá a jí adájọ́ lé wa lórí kò sẹ́ńtò yẹ yẹ yàn jùrú àfa yìí lọ toró nípa yan lọ́wọ́ bá ó sì tún ní ìmọ̀ nípa nǹkan yìí nígbà tó wá dé sí gbọ́ àfa yìí wípé àwọn èèyàn wọ́n ti ń plan pé wọ́n lọ́ fẹ́ fi jẹ adájọ́ wàtàgọ́ harọ belijunun àfa ìbá bẹ̀rẹ̀ sí ṣe bí wèrè káàkiri àdúgbò ó bẹ̀rẹ̀ sí ṣe bí wèrè kiri àdúgbò àwọn olóye bá wò pé ah, kí ló lè fà wọ́n ní òkè tó bá ti di àsìkò oorun ẹ jẹ́ ká yan àwọn èèyàn kọ́kọ́ máa ṣó àfa tó bá jẹ́ wípé wèrè ń ṣe àfa tó tọ́ ni wọ́n wá rí i pé tó bá di àsìkò oorun àfa aṣáàlú àlá èyí tó yẹ kó ṣe mẹ́ta kò ní ṣe márùn-ún àlá dáadáa èyí tó yẹ kó kọ́kọ́ ṣe kò ní fi sígbẹ̀yìn wọ́n wá lọ bá fà wọ́n ní àfa á sì mẹ́kò ń sá ipò olórí yìí ipò adájọ́ yìí ló ń sá fún ṣùgbọ́n àlẹ́lòmíì tàbí fi ṣe àyàfi wọ àwọn ẹni wọ́n máa ń sá fún ni tọ́nà bá wá gbé lé wọn lọ́wọ́ ó máa ń ràn wọ́n lọ́wọ́ lé lórí. wakọ̀dé hadara nabi sallallahu alaihi tọ́lá bí ha ìmá sáré fún ipò lórí èmi mo fẹ́ jẹ́ èmi mo fẹ́ jẹ́ anabi sallallahu alaihi ó kìlọ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́ o khususan liman lam ó gbọ́dọ̀ sá fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam abdullahi bulu samurọ nígbà táwọn ọbí sallallahu alayhi wa sallam ń pín àwọn èèyàn pé wọ́n lọ bá ṣiṣẹ́ báyìí lọ ṣiṣẹ́ báyìí lọ di olórí inú ìlú báyìí ìlú báyìí arákùnrin náà wá béèrè pẹ̀lú àníyàn tó dáa póun náà fẹ́ ṣiṣẹ́ olóore anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wá sọ fún níyà abdulrahman ó ní ìrí abdulrahman la tas'al al-imarata. má béèrè fún ipò lórí o fáyínàkà iná àtàkà àmàtàlàtì torí pé tí wọ́n bá gbé ilé ẹ lọ́wọ́ látara pé o béèrè fún wùkìlìtà ilé iha ọ̀nà ma máa dẹ́ ẹ dání o wà iná àtàkà ànàhọ́ìrì màtàlà àìntà ọ̀rìntà àlẹ́ ìhà ṣùgbọ́n tó bá jẹ́ wípé o béèrè fún pò lórí ọ̀nà bá wa kọ́ mọ́ ẹ àwọn èèyàn wá wò pé wọ́n lo merit ìwọ náà ló lè ṣe ni wọ́n wá gbé ilé ẹ lọ́wọ́ bá ọlá àrùn ẹ̀ lọ́wọ́ lé lórí o. wà ìdá halafta ala yamin fara'aita khayraha khayran minha fati alladhi huwa khayru wali tukaffir an yaminik sobi ta bẹ́ẹ̀ lò náà nìyẹn anabi sallallahu alaihi wasallam nígbà tẹ́ni kọ̀ tó béèrè fún anabi kọ̀ fún nínú táwọn afáàmà ń sọ qad yakunu dhalika bi ma'rifatihi al-khassa lahu annahu da'if ànábì sọ̀rọ̀ àlè ọ̀sẹ̀ náà sọ fún pé iná kazọ̀ ayif ó ní ọ̀lẹ́ àmúmẹ́pọ̀ ah, lẹ torí pé ipò olórí ipò tó béèrè fún àwọn qualities tó pọ̀ ni nínú ha alikowa nínú ẹ̀mí agbára ẹni tó fẹ́ jẹ́ olórí quwwatul badan ó gbọ́dọ̀ ní agbára fífi ara quwwatul akil ó gbọ́dọ̀ ní agbára títí ọpọlọ ẹni tó fẹ́ jẹ́ olórí wáyé àkúnà ọ̀rọ̀ ṣáàfìlà ẹni tó fẹ́ di olórí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ wípé ó ráyè wáyé àkúnà amínà ẹni fẹ́ di olórí gbọ́dọ̀ jẹ́ ẹni tá a lè fi ọkàn tán ẹni tó ní trust ta ni trust yẹ ohun tó pọ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó mọ abdulrahman bin samura ó ní innaka mar'un da'if ìwọ èèyàn kan tó lẹ ní ẹ ipò yìí nǹkan ohun tó ní lè ṣe ni nínú tá a fẹ́ fi rinlẹ̀ fún wa nípa ọ̀rọ̀ pé ìjẹ́ olórí táti sọ pé òun náà máa ń jẹ́ sábàbí ohun tó máa ń jẹ́ káwọn èèyàn sọnù kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekèọ́lá ìyá sábàbò fi ìdílálì adam aleyhisalaam ẹ̀ rí ìjẹ́ olórí ó jẹ́ nú àwọn ète téṣu lò láti sọ baba ńlá wa ádámà àti ìyá ńlá wa àwa tó fi sọ wọ́nu ọlọ́run ní fàwáṣíwáṣá ilé yìí ṣèitọ́n ọlọ́run ní ṣèitọ́n ó rúwúyé sí lọ́kàn ó sọ̀sọ́kùsọ sínú ọkàn ádám kọ́lá ya ádám ó wá ń sọ fún ádám pé hálà adúlùkà àlà ṣájaratil khuld wà múlìkì làyàbìlà ó ní ṣé kí n tó ẹ sọ́nà igi kan tó ṣe kó tó o bá ti jẹ tó bá ti jẹ igi ẹ̀ ní kú mọ́ wàmúlìkà làyàbùlà àti agbára ipò ọba tó jẹ́ wípé kò ní parẹ́ láíláí eléyìí jẹun tí ádámọ̀ wò pé kéèyàn ti má jẹ́gi mi lè kú mọ́ a sì rí pàdámọ̀ gbogbo wa náà ni wípé a kì í fẹ́ kú. ó tún sọ wípé bó o bá tún wá wà láyé màá tún wá jẹ́ kó ní agbára wàá ọba ipò ìjí ọba yìí gbogbo ẹ̀ ní ádámù mọ́ra wọn tó fi tẹ̀lé oníṣẹ́ ìtàn sọ ọba kó má ṣì kó má jẹ́ wa má jẹ́ ká wárí àṣàtù ẹ rí ẹni tó bá a ṣe fún àwọn nínú tí a ti so mọ́ ọkàn àwọn èèyàn tó máa ń nífẹ̀ẹ́ sí ni ọlọ́ni zuyina linnasi hubu shahwat ọlọ́run ni ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn a ti beautify ẹ̀ fún ẹ̀mí a ṣe ní ọ̀ṣọ́ fẹ́mi kẹ́mi máa nífẹ̀ẹ́ sí hubu shahwat ìfẹ́ àwọn nǹkan adùn mina nisa nínú tẹ́mi máa ń nífẹ̀ẹ́ sí òun náà ni obìnrin walibanin nínú tí ẹ̀mí máa ń nífẹ̀ẹ́ sí òun náà ni àwọn ọmọkùnrin walikọ̀nà tìrìlìmùkọ̀ntọ́rọ̀ àti àwọn òkè ńláńlá tó kún fún gold tó kún fún silver wàlọ́kọ́ ìlú musawama àti àwọn nǹkan ọ̀gùn gẹ́gẹ́ bí àwọn ẹṣin ẹṣin tí a ṣe ní ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àwọn mọ́tò ńlá tí a ṣe lọ́ṣọ́ wàlà ànàámi wàlà hard nínú tá a ṣe ní ọ̀ṣọ́ fún ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí máa ń nífẹ̀ẹ́ sí àlà àwọn ẹranko oríṣiríṣi eléyìí tá à ń jẹ àti eléyìí tá a fi ń ṣe fàájì gẹ́gẹ́ bí ìta kìfù bíi pẹ́ẹ̀tì inú ilé walhar ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú tọ́lọ̀ ọba ní kí ọkọ wọn nífẹ̀ẹ́ sí òun náà ni pé kọ́ gbogbo ọgbà oko tó tó báyìí kọ́ sọ pé àwa lọ́lọ́ ọba ṣe fún un gbogbo fáàmù yìí bó ṣe tóbi tó yìí àwa lọ́lọ́ ọba ṣe fún un irú ẹ̀ òpó méjì gbogbo áfíríkà àwa lọ́lọ́ ọba ṣe fún nínú tá a ṣe ní ọ̀ṣọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn dálíkà mọ́tàrún láyà ti dúnìyà ọlọ́run ní ẹ̀rí gbogbo ilé tá dárúkọ yìí ìgbádùn ilé ayé ni o wàlláhu indahu husnul ma'ab ìgbádùn ilé tó dáa ọ̀dọ̀ náà ọba ló wà wàrí asatu dọ̀mínà ẹ̀rí téèyàn bá jó lórí gbogbo àwọn nǹkan ọ̀ṣọ́ tá a sọ yìí ìjẹ́ olórí ó máa ń fi lélẹ̀ fáwọn èèyàn ẹni tó bá di olórí á jẹun àsìkò á wọṣọ ọgbà á gbé ilé eléyìí tó wù ú ilé tó dáa torí bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí kí wọ́n jẹ́ olórí wọn ní ro kí ni tí ó lè tàta rẹ̀ jáde ẹ̀rí ìmájí olórí sábàbù mi ni àtibábù ìhìláàkì fìràáhùn nínú tó jẹ́ kí fìràáhùn parun òun náà ni pé ìjẹ́ olórí ipò yìí ni wọ́n ń wá ipò yìí ni wọ́n ń fẹ́ ó jẹ́nu sábàbí tí wọ́n fi parun ọlọ́run ni wànádà fìràáhùn fi kọ́ mi ọlọ́run ni ẹ̀rí fìràáhùn ó kó àwọn èèyàn ẹ̀jọ́ wá pè wọ́n báyìí قال ya qawm ó ní ẹ̀yẹ èèyàn mi alaysa li mulku misra hadhi ṣé èmi kọ́ ni mo ní gbogbo ọláàlú yìí ni gbogbo ọláàlú yìí gbogbo ìjẹ́ olórí lórí ìlú yìí ṣé mi kọ́ lọ́ba yín ni wa hadhihi al-anharu tajri min tahti àwọn odò river nile ńlá ńlá tí gbogbo ẹ̀ ń ṣàn yìí lábẹ́ ìjọba mi ni ṣé mi kọ́ mo ní ni afala tubsiru ṣé ìríran ni ipò olórí nìyẹn ó gùn ni ó fi ṣèyànràn alaysa li mulku hadhihi misr aláìsàlẹ̀ mọ́lùkù misrọ ṣé mi mo ní ọlá gbogbo ìlú yìí ṣé mi mo ní ni ọlọ́ọ̀ba àlékè ọlá fún ó sì ṣì í lò kọ́lọ̀ ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa nínú ọrọ tó sọ ana irumi na hadha alladhi huwa mahin wala yakadu yubin ṣé èmi tí mo ní gbogbo ọlá yìí ṣé ni mo dáa jù ni abẹ́ tó jẹ́ wípé Musa tóun náà sọ kọ́lọ̀ omi wà lẹ́yìn mi ẹni tó ṣe pípé wàláyà káàdì yòbí ni ẹni tí ò lè sọ̀rọ̀ méjì àfi kó ti kálòrò bíi mẹ́wàá pẹ̀lú ẹ̀ ṣé èmi mo dáa jù ni èmi tí mo mọ̀rọ̀ sọ báyìí èmi tí mo ní ọlá tó báyìí ẹ rí ipò lórí òun ló jẹ́ sábàbí yẹn orí rẹ̀ látara bẹ́ẹ̀ kò tẹ̀lé Musa aleyhi salam eléyìí jẹ́ inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé wàrí àṣàtù àdì ìlàkíbùrù wal hubb ẹ̀rí nínú tí ó di aburú òun náà ni pé ipò jẹ́ olórí tí àwọn èèyàn bá ṣọ́ra ó máa ń bí ìgbéraga sí àwọn èèyàn lọ́kàn wàlẹ́ọ́jòb àti ìjọra ẹni lójú bí kúwà ti sọ ibi ìwà sultani látara agbára tọ́lọ̀ ọba fẹ́ tó wà nípò àti ìdí adarí tí ọlọ́ọ̀ ṣe fún wọn ọlọ́ọ̀ ń sọ fún wa nípa àwọn ìjọ tí wọ́n ti lọ ṣáájú àti àwọn ànábì tó lọ́ọ́ bá rán sí wọn ọlọ́run ní ma tasbiqu min ummatin ajalaha wa ma yastakhirun ọlọ́run ní ẹ̀ní rí umma kan ẹ̀ní rí àwọn èèyàn kan ẹ̀ní rí àwọn ọjọ́ kan kọ́ gbawájú àsìkò tó lọ́ọ́ bá lékè ọlá tó bá ti fi lélẹ̀ fún wọn wọn ò ní gbawájú àsìkò yẹn wọn ò sì ní lọ àsìkò yẹn lára ọlọ́run ní summa arsalna musa wa akhahu harun bi ayatina wa sultanin mubin ọlọ́run ní lẹ́yìn ìgbà tá a ti rán Nuh àtàwọn ànábì míì ní báyìí àwa rán musa àtòun àti Harun arán wọn sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ èèyàn wọn ọ̀dọ̀ Firaun àti Haman ọlọ́ọ̀bá alikiola fastakbaru ọlọ́ọ̀ ni wọ́n gbéraga wàkánu qawman ali wọ́n sì jẹ́ ìjọ kan tó ń gbé ara wọn lórí àwọn èèyàn fakọ́ọ̀lù àwọn èèyàn yìí wá sọ pé anúmínú lè bàṣàrọ̀ yìí mislina ṣé àwọn èèyàn bíi títí wa àwọn arákùnrin méjì Musa àti Harun ṣé àwọn làwọn máa wá gbàgbọ́ wàkọ́ òmùhùn lánàá abidun tó sì jẹ́ pé àwọn tó jẹ́ èèyàn wọn gan ẹrú wa ni wọ́n jẹ́ ṣáwọn tí wọ́n jẹ́rú wa la máa wá tẹ̀lé àwọn ọmọ wọn ọmọ ẹrú la máa wá tẹ̀lé kí ló bí jọmọ́ ìgbéraga ìjọra ẹni lójú wàláhù ya'lamu haythu yaj'alu risalata ibi tó bá sì wọn ọlọ́wọ́n ọba lọ́nà ọba máa ń fi rìsálà sí ẹni tó bá wọn náà lọ́nà lè ránṣẹ́ ó lè fàgbàlagbà lẹ̀ kó rán ọmọdé sí wọn ọlọ́run fi ṣàdánwò fún wọn nìyẹn kò si ọlọ́ọ̀bù o lè rán ẹ̀ńtọ́ lọ́ba wa rán àfi kí gbogbo wa ká gbà fún ẹ rí ṣókìyà wọ́n sọ wípé nígbà ayé fìràáù ìnáwó lámà rọ́dà musa nígbà tí fìràáù ó ronú sí àwọn nǹkan musa sọ ó wá fẹ́ ṣèwádìí wá fẹ́ bí nǹkan gba musa gbọ́ ó wá lọ bá haman tó jẹ́ wàzíru ẹ̀ nígbà tí sọ̀rọ̀ tó máa sọ fún president tó jẹ́ fìràwò ó ní bẹ́ẹ̀nàmà anka ìlàhù tó ọ̀bà ẹbí wọ́n lọ́lọ́ tí gbogbo èèyàn máa ń sìn túsírù táàbùdù ọ̀yọ̀ọ̀kà tó bá ti lọ gbà fún Musa ìwọ náà dẹ́ntà máa sìn nǹkan míì lẹ́yìn ẹ̀ anta ìlàhù tó ọ̀bà ọlọ́run ìwọ náà náà tí wọ́n ń sìn ẹ̀ tó bá ti lọ gbàfà fún Musa ìwọ náà wá dẹni tó ń ṣe ohun tó yàtọ̀ sí ẹ látàrí ilé ìjọmọ́ imtana arushida ó kọ̀ láti gba òdodo nígbà tẹ́mi ẹ̀ ti fẹ́ gbà àwọn ẹni èṣù tó kó tira láwọn tó jẹ́ mínísítà fún wọn sì lọ́nà ẹ̀rí ń fáwọn tó jó lórí láyé àwọn advisers aburú ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe ládùúgbà gan pé ìwọ lọ́wọ́ ọba àlekè mo wú ẹ lóníṣọ́ kúrò ní ọ̀dọ̀ àwọn méjì àrìsù àwọn ará ilé tó já ní aburú téèyàn bá ń bá níbọ̀ burúkú gbé àdánwò ayé àtọ̀run ni wàbítọ́ náà ta so àwọn tó jẹ́ ministers tó jẹ́ ní aburú ìwọ náà bá mo ẹ lóní ìṣọkúrò lọ́dọ̀ wọn àdúrà tó ṣe pàtàkì ni wàhálà kọ́ọ̀mù náà ẹ̀rí bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ ìjọ náà aleyhisalaam izgọ̀rọ̀tuhum kúwàtuhum agbára tiwọn náà àti ìjẹ́ ọba ó tàn wọ́n jẹ fatakọrù bil mu'minin wọ́n ti tàta rẹ̀ wọ́n fi yẹ̀yẹ́ wọ́n ṣe àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run ní ẹ̀rí Nuh àwọn ìjọ ẹ̀ wọ́n pe àwọn ànábì ọlọ́ọ̀ba nírọ́ nígbà tí Nuh sọ fún wọn pé ṣe ní páyọ̀ ọlọ́ọ̀ba ni ànábì ọlọ́ọ̀ ni mo jẹ́ fún yín ẹ páyọ̀ ọlọ́ọ̀ ẹ tẹ̀lé mi mi ń béèrè ládà kọ̀ọ̀kan lọ́wọ́ yín o ládà mi ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ba ẹ bẹ̀rù ọlọ́run ẹ tẹ̀lé mi kọ́ọ̀lù wa nu'minu laka ṣé a máa wá tẹ̀lé wọ̀nyí àwa gbẹ̀gbọ́ wàtábà akala ruzalun nígbòdì ẹ pa àwọn tó yẹpẹrẹ jù nù wa ni wọ́n ń tẹ̀lé ẹ àwọn tó yẹpẹrẹ jù nù wa ni wọ́n ń tẹ̀lé ẹ bá dàmú òdodo ṣe rí nìyẹn àwọn tí wọn jámọ́ nǹkankan ni wọ́n máa ń tẹ̀lé òdodo jù àwọn tí wọ́n lówó àwọn ọba àwọn èèyàn ńlá wọ́n máa ń gbéra wọn ga lórí òdodo ni kọ́lọ̀ ọba kó fẹ́ nìkan kan wá ṣe kò ń gẹ́ dáadáa kọ́lá wàmà ilmi bí makanu ya'malun ibi ta fẹ́ lò náà nìyẹn wọ́n ní kí a máa tẹ̀lé wọn nígbà tó jẹ́ pàwọn èèyàn yẹpẹrẹ ni wọ́n tẹ̀lé ẹ ó wá fẹ́ ká tẹ̀lé ẹ rárá wàhálà wa àwọn tí wọ́n jẹ́ èèyàn ńláńlá nínú àwọn àwọn náà parun wọ́n nífẹ̀ẹ́ wọ́n wò pé ẹni tó jọ́ mọ orúkọ ẹni tí ò ní bàbá tí ò níyà òun láwájó lórí lé wa lórí ọmọ ọmọ wa ni ọmọ wa ló jẹ́ òun láwa máa pàṣẹ lé wa lórí torọ́ mọ̀ pé táwọn bá ti gbà nọ́bì sọ̀rọ̀ àlùwẹ̀ sẹ́lá gẹ́gẹ́ bí òjíṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ru àṣà aṣíwájú ni wọ́n máa ń jẹ́ fáwọn èèyàn látara bẹ́ẹ̀ kò gbà gbọ́ wọn gbà nọ́bì gbọ́ nínú wọn Umayya bóde khalaf nínú wọn ni àwọn alágbára mọ́kà nígbà ẹnìyẹn nínú wọn ni abu lahab nínú wọn ni abu jahal gbogbo wọn ò gbà fún anabi sallallahu alaihi wasallam torí pé àwọn ni sayyidul qawm àwọn lólórí ìjọba yẹn wọ́n sì ń páyà pé táwọn bá gbà fún anabi sallallahu alaihi wasallam ipò táwọn dì mú ìyá bọ́ mọ́ wọn lọ́wọ́ ẹ̀rí arákùnrin kan tí a mọ̀ sí musailamatu al-kazzab eléyìí jáde nínú mọ̀dínà òun náà yẹ dẹ́yìn nùbú wa ó padà pé rẹ̀ lánàá bí ọlọ́wọ́n ọba ẹni òun náà ti wò pànọ́bì lòun gbọ́dọ̀ jẹ torí wípé nínú àwọn tó jó lórí àwọn aráàlú mọ̀dínà ṣáájú kọ́nà ọba tó rán ànọ́bì sallallahu alaihi ni lọ sí ìlú mọ̀dínà olórí ló jẹ́ nígbà tá ànọ́bì sallallahu alaihi tí ó dé mọ̀dínà ó sì mẹ́pà ànọ́bì ọlọ́ọba ni ẹni tó bá sì ti jẹ́ ànọ́bì ọlọ́ọba òun náà ló lórí àwọn èèyàn látara bẹ́ẹ̀ òun náà bínú ó bínú ó wá padà pé rẹ̀ ní ànábí ọlọ́wọ́n ọba torí kí ni jọmọ́ torí ipò lórí ni a gbọ́dọ̀ lọ́mọ jọmọ́ annal mulka lillah káwọn ìpè ipò agbára ọlọ́wọ́n ọba lónìí ọ̀nà ọba ní máa ń fún ni òun ní máa ń gbà lọ́wọ́ ẹni ẹni tí ọlọ́ọ̀bá bá fún ó fi ṣàdánwò fún ni ẹni tí ọlọ́ọ̀bá bá fún ọlọ́ọ̀bá ó fi ṣàánú ẹni torí wípé kí ni kò lóko mọ̀síkòòlù torí pé gbogbo wa náà máa bí wa ìwọ tó jẹ gọ́vnà ọ̀nà bá máa bí ẹ̀ wá bí ẹ nípa gbogbo ẹni tó ń bẹ lábẹ́ gbogbo ọtí tó mu nígbà tó jẹ gọ́vnà wàá rojọ́ lé lórí gbogbo ṣìnà tí wọ́n ṣe nígbà tó jẹ gọ́vnà wàá rojọ́ lé lórí gbogbo àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n jí gbé gbogbo àwọn ẹ̀jẹ̀ tí wọ́n sa sílẹ̀ ní ọ̀nà àìtọ́ gbogbo ẹ̀lẹ́ tó jẹ gọ́vnà stéètì kọ̀ọ̀kan àròjọ lé lórí ẹ wá wo ẹni tó ń ṣe ìdíyà ànáhù sayyidul alamin ẹni tó ń kílèmù pé super power lòun olórí gbogbo ayé lòun jẹ tọ́nà bàbá bí nípa agbègbè kan lásán bó ló ṣe fẹ́ bọ́ nínú wàhálà bó ló ṣe fẹ́ bọ́ Umar radiyallahu anhu nígbà tó jó lórí ó máa ń páyà ó máa ń páyà nípa wípé tíràkúnmí kan tí ò bá rí ọ̀nà kọjá ní ìlú kan ní Iraq tóun sì wà ní Mọ̀dínà ọlọ́run bá máa bi òun pé ìrẹ̀ Umar kí ló dé tó la ọ̀nà tí àwọn ẹranko yìí lè máa ti rìn kọjá ní ayọ̀ àti àlàáfíà ẹranko nìyẹn òjọmọ kábàwá tó sọ pé èèyàn àwọn èèyàn ń gba ipò olórí lẹ́nìí wọn kì í ro pé kí ni responsibility àwọn kí ni àǹfààní tí wọ́n fẹ́ rí ń bẹ̀ ni ẹ rí pé olóṣèlú ẹ máa rí wọn káàkiri àdúgbò ń sìn ẹ jẹ́ kó di lẹ́yìn May bódẹ̀ jẹ́ jù náà lọ́fẹ́ máa sún wọn hìn ni ẹni pé ẹ̀ní padà rí ìyàn kọ̀ọ̀kan mọ́nu wọn bí oṣù mẹ́jọ àkọ́kọ́ ẹ̀ fi ẹ̀ní rí wọn mọ́ torí pé gbèsè tó ní kálukú lọ jẹ́ láti fi ṣe kàmpé owó gbèsè yẹn ni wọ́n á fẹ́ san ẹ̀rí páwọn òṣìṣẹ́ wọn ò ní padà sanwó wọn mọ́ rárá kí ló fàájọ mọ́ torí pé àwọn èèyàn lọ síbẹ̀ kò ń ṣe wípé wọ́n ní àníyàn pé àwọn fẹ́ fi ṣàánú aráàlú wọ́n ní àníyàn pa àwọn fẹ́ fi ṣe bísínẹ́sì ni agbọ́dọ̀ lọ́mọ ọlọ́run bá sọ fún wa wípé kó lè la ahumma malika al-mulk ọlọ́run ní kàdọ́bì máa sọ fún wa wípé sọ fáwọn èèyàn pé allahumma ìwọ náà ọba malika al ìwọ ni ọba ọba tuuti al-mulka man tasha ẹni tó bá wù tó bá wù ẹ wàá gbé sípò wàá fi jọba ẹni pé láyé lẹ́ni ẹlòmíì wà gbogbo àwọn èèyàn apá orí wa kórìjọba ẹni pé àní kò ní di ọba tẹ̀ tó bá sì ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́wọ́n ọba pé àní ọba ni wọ́n ọlọ́wọ́n ọba sì máa gbé síbẹ̀ bóyá lójú àwọn ẹni yẹn ni o àbí lẹ́yìn wọn ni túùsì lè múlìkà mọ̀ntàṣá ẹni tó bá wù wọn lọ́wọ́ bá ó máa ń gbé sípò wàtẹ́ǹsì olùmúlìkà mi mọ̀ntàṣá ẹni tó bá ti nípò tẹ́lẹ̀ tó bá wù wọn lọ́wọ́ wà á yọ nípò ẹ̀rí pé ẹlòmíì kò sí ariwo táwọn èèyàn lè pa ẹ wo chief justice wa ní nàìjíríà ta ló yọ ní kòjọ mọ́ ọlọ́run ọba ni torí pé tọ́nà ọba ò bá fẹ́ yọ ni gbogbo gbìyànjú táwọn tó fẹ́ yọ fẹ́ ṣe á padà já sásán ni ṣùgbọ́n torí pọ́nà ọba òun ni máa ń fi ní sípò òun náà sì ni máa ń yọ ní kú mbẹ́ wàtò ìzù mọ̀ntàṣà ẹni tó bá wù ẹ́ ìwọ ọlọ́run ọba wàá daṣọ yìbò wàtò zìlù mọ̀ntàṣà ẹni tó bá sì wù ọlọ́run ọba wàá sọ di ẹni yẹpẹrẹ wàtàrùzùkù mọ̀ntàṣà bi ẹni tí wọn náà bá bá fẹ́ wàá pèsè àrísìkí fún tí ò ní ní òdiwọ̀n a gbọ́dọ̀ lọ mọ̀ pé olórí o ìjẹ́ olórí ọlọ́run bá ní máa ń gbèyàn síbẹ̀ o ẹni tó náà bá bá fi síbẹ̀ ẹ má jẹ́ ká bínú ẹ̀jọ́ mọ́ ẹ jẹ́ ká bẹ lọ́wọ́n ba kó kún lọ́wọ́ torí fi sọ̀lẹ́ èhè sọ̀lẹ́ húnà níbi kó lórí kó soríire kó rí ṣe ibẹ̀ ní dídá titi wa náà wà o wàrọ̀ isul amzad ọlọ́run bá lékè ọlá bó ló ti yẹ kó lórí rí ọlọ́run bá fi rinlẹ̀ fún wa o ọlọ́run ni wàlàkọ́dẹ̀ àtẹ́yìn Musa afunitira fala takun fi miryati min liqa'i ọlọ́wọ́ bá alẹ́ kí ọlá ó ní ẹ má ṣe iyèméjì nípa pé musa pàdé ọlọ́wọ́ bá rẹ̀ waja'alnahu hudan li bani isra'il àwọn ọmọ Ísírẹ́lì ní tààrọ́ musa sí ọlọ́run la ṣe ní mọ́lẹ̀ fún wọn a ṣe ní tọ́sọ́nà fún wọn waja'alna minhu a'immatan ọlọ́run ní nínú àwọn tó wá jẹ́ ọmọlẹ́yìn musa a ṣe àwọn kan ní olórí yahduna bi amrina wọ́n ṣe jó lórí kí ni wọ́n ń ṣe wọ́n fi ń tọ́ àwọn èèyàn sójú ọ̀nà pẹ̀lú àlàyé ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ọba iṣẹ́ tó lórí fẹ́ ṣe yahadun nas bi amòrìlá olórí gbọ́dọ̀ máa tọ́ka àwọn èèyàn síbi tó máa jẹ́ kó ṣoríire gbogbo tó bá ti jẹ́ dáadáa olórí gbọ́dọ̀ máa tọ́ka àwọn èèyàn sí wàkánú bíi ayatina yukinun ọlọ́wọ́ aláwọn tó jó lórí ìgan àwọn náà nígbàgbọ́ tó yẹ kóró sí àwọn ọlọ́wọ́n ọba ọlọ́run bá sọ ìtàn arákùnrin kan fún wa tí a ń pè ní zulukọ́dínẹ́yìn ẹ̀rí arákùnrin tọ́ọ̀fà bilbilad gbogbo orílẹ̀ ayé pátápátá ọlọ́run bá fún ní àǹfààní ibi táyé ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí ọlọ́run bá fún láǹfààní láti rin gbogbo ilé ayé wọ́n ń pe arákùnrin zulukọ́dínẹ́yìn bó ṣe wá ṣèrìn àjò yìí olórí tó dáa ni olórí tó dáa ni agbára tọ́lọ̀ ọba àlékè ọlá fún ó lò láti fi ṣe àǹfààní abidallahu bihi ó fi sin ọlọ́wọ́n bá wa khadama al-ibad ó sì fi ṣe xidimọ̀ ó fi ṣe iṣẹ́ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tí arákùnrin tó dé ìlú kan ìlú tó dé yìí àwọn ẹ̀dá kan tí a ń pè ní Yájújù wa Májújù àwọn ẹ̀dá tó gbópọn ni àwọn ẹ̀dá tó lágbára ni ìlú tí wọ́n bá wọ̀ wọ́n á pa gbogbo aráàlú yẹn run ni wọ́n wá fẹ́ jáde láti inú wọlẹ̀ wọ́n wá ń gbẹ́ ilẹ̀ àwọn tó wá di aráàlú ìmìtìtì ilẹ̀ gan ti ń ṣẹlẹ̀ ní wọ́n wá rí ẹni tó jẹ́ olórí tó sì di alágbára wọ́n wá sọ fún wípé kó ran àwọn lọ́wọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ní kódà tó bá ti ràn wá lọ́wọ́ àá fún ẹni gbogbo ọ̀rọ̀ tá a ní àá fún ẹni tó pọ̀ jù mẹ́ ó ní rárá o wà má àtàní Allahu khairun ẹ̀rí tọ́nà bá ti fún èmi gan ó ti tó ní kí n gbàgbẹ́ tẹ́lẹ̀ ojúṣe tọ́nà bá gbélé mi lọ́wọ́ òun náà ní kí n máa ran àwọn èèyàn lọ́wọ́ kò wá ṣe tí mo ní láti gbà nǹkan lé lórí kí àwọn olórí ti wá tí wọ́n máa ń ṣe báyìí ó ní rárá gbogbo tẹ bá òun pẹfẹ fún mi ẹ má wọrí atún ní zubaron habib irinṣẹ́ tí mo fẹ́ lò nìkan ni mo fẹ́ kẹ́ fún mi àwọn èèyàn àti irin tí mo fẹ́ lò ọlọ́run bá sì fún ní agbára ó sì fi àwọn irin yìí ó sì fi ṣe àwọn gàgá kan sí ojú wo tí àwọn ẹ̀dá yìí bí wọ́n ṣe tóbi tó tí wọ́n fẹ́ gbà jáde láti wá ṣe àwọn èèyàn ń ṣùtà láti ọjọ́ ta wá ń sọ yìí irin tó mọ síbẹ̀ àwọn ẹ̀dá ìbọn ṣe tóbi tó yìí wọ́n ń wú wọn ò sì rí wú nínú àlámọ́tù sáà nínú àwọn àmì ọjọ́ gbèndé àlìkìyámọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ wípé àwọn tó jẹ́ dáì tí wọ́n bá ti wó irin títí títí títí wọn ò ní rí wó tó bá wá ku díẹ̀ kí wọ́n wo tó báyìí á ti rẹ̀ wọ́n kò ní sẹ́ni tó ní agbára kankan mọ́nu wọn wọ́n bá wò pé káwọn lọ sùn nígbà tó bá máa fi di àárọ̀ ọjọ́ kejì tó bá máa débẹ̀ ohun tí wọ́n wó tẹ́lẹ̀ ó tún ti dìde padà orí tí wọ́n wá wà nìyẹn títí tálùkì á máa fi dé tó wá di pálùkì àmọ̀dé tán ọlọ́ àwa fún wọn láǹfààní wọn wá láǹfààní láti wó kíní yẹn wá wá jáde wá sórí ilẹ̀ ayé ẹwu ẹni tó jẹ́ olórí ó ṣe ìjọba ohun tọ́nà ọba àlékè ọlá fún ó fi ran àwọn èèyàn lọ́wọ́ ó fi tún ṣe ni so eléyìí ni àwọn tí ọlọ́run bá lè kí ọlá gbogbo àwa tọ́lọ́run bá bá fi ipò òjò lórí tọ́lọ́run bá bá fi dánwò àwọn tọ́lọ́run bá fẹ́ ká fi jọ ni wàyà ibada rahman ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba àdékùn bíi takuwa Allah ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa apáyọ ọlọ́run sí ìrọ̀rùn àjáhàrọ̀n ní kọ̀kọ̀ wa àti ní gbagba fatakuwa Allahi ma jawarat qalbal mar'i illa wasal ìpáyọ ọlọ́run ò ní fi ọkàn ọ̀yọ̀kan ṣe lé àyàfi kó ṣe pé gbogbo ohun wa alaykum bil waqar wa nizam ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú pẹ̀lẹ́ àti jẹ́bí àti ètò wasa'idu dawlatakum ẹ̀rọ ìlú yín lọ́wọ́ bi kulli ma ladaykum min ad-du'a wal 'amali salih pẹ̀lú gbogbo tẹ́ bá ní nínú àdúrà yín àti iṣẹ́ bí an yusliha Allahu biladakum torí kọ́nà ọba àlekè ọlábàwá tún lù wá iṣẹ́ fahiya lakum ìlú wa náà ni àárín ìfòyà ló wà báyìí kọ́nà ọba kó má ṣe ìyọwá mẹ́ o wasayukhtaru lakum man yatawalla amrakum lisanawatin qadima láìpẹ́ láì jìnnà ń sìn ẹ̀ńtà tún máa tún kọ gbogbo wa nùlù wọn á tó yàn lé wa lórí ojọ́ mọ́ ud'u Allaha an yuwalliya amrakum man ya'khudhu bi aydikum ila al-hidayah ká máa bẹ pé kọ́nà wá yàn fún wa àwọn olórí tó jẹ́ wípé gbogbo tó bá ń jẹ́ dáadáa ibẹ̀ ni wọ́n máa mú wa lọ gbogbo tó bá lè pa wá run wọ́n máa gbé wa jìnnà sí ẹni kófin oríṣiríṣi táwọn èèyàn bá wá ń di ìjọba ni wọ́n lè ṣe àwọn kan lè gbé wá ẹ ká sọ kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin ẹ ká sọ àwọn kan ni wọ́n wò pókè exchange rate yẹ ẹ ká tún gbé lọ sókè gbogbo nǹkan yìí ó lè má àwọn kó yan àwọn ẹni rẹ fún wa wà mà fi hi khayrukum àwọn olórí tó jẹ́ pé dáadáa wa àwa látara wọn kọ́nà ọba kó má ṣe ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa wà amnukum olórí tó jẹ́ pé tó bá wà ní ìlú àyà wa máa balẹ̀ wà alla yuwalliya amrakum man la yakhafuhu wa la lọ ẹni tí ò ní páyọ lọ tí ò sì ní ṣàánú àwọn aráàlú kọ́nà ọba àlékè ọlá kó má yàn wọ́n lé wa lórí dáa nàbí sallallahu alaihi wa sallam lílé madina fabúrìkà fi hà ànábì muhammad sallallahu alaihi ó bá wọn yàn nínú mọ̀dínà tí ìgbóná ń dà wọ́n láàmú àti ìdààmú oríṣiríṣi ànábì náà ọba fún mọ̀dínà sallallahu alaihi àlùbáríkà bá mọ̀dínà ìfàyàbalẹ̀ bá mọ̀dínà kọ́lọ̀ kó mẹ́sẹ̀ ṣe ní ìrọ̀rùn fẹ́ nìkọ̀kọ́ wa láti lè dé mọ́kàká dé mọ̀dínà láti lọ ṣiṣẹ́ hajj àti umura téèyàn bá dé mọ̀dínà wọn lè máa rí yàtọ̀ láàrin mọ̀dínà sí àwọn ìlú tó kù látara ìfàyàbalẹ̀ látara ìtútù ojú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn aráàlú mọ̀dínà bí bárọ̀ka ti dáwà ti nàbí sallallahu alaihi wasallam látara àlùbáríkà àdúrà nàbí sallallahu alaihi wasallam fún lu ẹ̀ bákan náà ànábì Ibrahim alayhi salam dá Allahu li ó bẹ náà ọba fún mọ́kà fabúríkà fi mọ́kà ọlọ́run bá sì ṣe àlùbáríkà tó pọ̀ ó ṣe fún mọ́kà kọ́nà kó má ṣe ṣe àlùbáríkà fún ìlú ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n di olórí wa tí wọ́n wà ń bẹ báyìí kọ́nà ọba kó bá wa ṣe wọ́n ní ẹni àlùbáríkà torí pé tọ́ jẹ́ ní àlùbáríkà àwa tá a lábẹ́ wọn náà àwa náà máa di ẹni àlùbáríkà ẹ rí ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ pàtàkì olórí àwọn ẹni ìṣáájú wa tí wọ́n ti lọ á nu wọn tó jẹ́ wípé ó ní tóun bá ní àǹfààní kóun fẹ́ ṣàdúà tóun sì mẹ́fà àdúrà yìí tóun bá ṣe ọ̀nà ọba máa gbà ó lóun wá tọ́jú àdúrà ìfẹ́ tó jó lórí àwọn torí ń pa àwọn tí wọ́n jó lórí tí wọ́n bá ti ṣìṣe gbogbo aráàlú ló máa jẹyẹ ọjọ́ tọ́nà bá ti kọ wọn mọ́ ṣe gbogbo aráàlú náà ló máa jàǹfààní ẹ̀ abẹ náà ọba àlékeọlá kọ́nà ọba àlékeọlá kó má jẹ́ kí ìlú wa dàrú kọ́nà má jẹ́ arógun ìdìbò tó ń bọ̀ yìí ọ̀nà ọba àlékeọlá má jẹ́ kí ìlú wa tàtàrẹ̀ dàrú má jẹ́ kí ìlú wa gbóná gbogbo òfòyà tó ti wà látàrẹ̀ ìwọ náà ọba àlékeọlá bá wa sọ́ọ́ di ìfọ̀kànbalẹ̀ akólókọ́lẹ̀ hadha أستغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The sermon of today focus on leadership and the importance of leadership and the evil of seeking for leadership by all means. We have mentioned in the previous sermon some of the impediments or hindrances that can take us away from the path of Almighty Allah. We have mentioned ten, and the eleventh is seeking for leadership. Seeking for leadership and the love of leadership is one of the things that can make one to be misled. We have mentioned in the sermon that leadership is very important, and it is like a sword with two sharpened edge It depends on the way you use it. Some people will seek the favour of Almighty Allah by being leaders to people. As we have mentioned example of Zulqarnain, who was a just leader, a leader who was ready to take care of his followers, a leader who is ready to lead by example. So we have many examples. Allah mentioned about the followers of Prophet Musa. Yahduna Nabi amrina that they were people that use what Allah has given them to guide people to what will benefit them in this world and in the hereafter. We have mentioned some facts in the khutbah and these facts we have to reflect upon them. The first one is that leadership is a responsibility and everyone that is responsible for something would be asked on the day of judgment about it. The Prophet sallallahu alaihi wasallam said you are all shepherds and you will all be questioned about your flock you will be questioned about the one that is under you about your subject a man is a leader at home he will be questioned about the wife and the children the wife is also a leader when it comes to the properties of the husband we have said that a servant is also a leader is a leader and he will be asked regarding the property of his master So as believers, we have to see leadership as a responsibility and not a privilege or an honor. People have seen leadership to be honored today. That is why when someone is made to be president of a country, you will see them jubilating. Jubilating for what can cause their destruction in this world and the hereafter. We mention example of some salaf, some scholars of the past, that when they were called to the leadership position They run away because they know the what? The extent that this leadership can take them. That is why they are afraid of it. They never ask people for it. We mentioned the statement of the Prophet sallallahu alaihi wasallam when he said to Abdurrahman bin Samura, "Innaka rajulun da'if, you are very weak. Wa innaha mas'uliyya, and what you are asking for is a responsibility." wahiya nadama and anyone that take up this responsibility is going to regret on the day of judgment for being the president of Nigeria you are going to regret for being the Lagos state governor you are going to regret why because the job is too much for you It is only people that take it with sincerity that Allah is going to assist. When you take up position of responsibility, you should have good intention that you want to serve people with this leadership position, not in order for you to seek honour, to seek benefit of this world. You take up leadership position in order to serve Almighty Allah. People are in need of good leaders. Everywhere in the world, we are in need of good leaders. But do we have good leaders in our environment? Do we have good leaders? People who are civil servants, who are ready to serve the people. But the people we have as leaders today, they are people who have seen leadership position as a position of honor, not a position of responsibility. We mentioned in the sermon that the prophets of God were leaders of mankind. That is why it is not possible for a prophet sent by Almighty Allah to live in a particular region with another king, with another man. That is why you will see in the example of, of Fir'aun. When he was informed about Prophet Musa, he never believed in him because he thought that if he believed in Musa, he will become a slave like Musa to one God that is supreme, that is more powerful than him himself. So for the fact that he does not want to submit himself to the power of other supreme being. That is why he never accepted the part of guidance. So part of what we have mentioned is that we should know that authority, power, position belong to Almighty Allah. It is the property of Almighty Allah, and He has the sole right to give it to whomever He wills. Allahumma malik al-mulk. The Prophet sallallahu alaihi wasallam was commanded by Allah to tell us that Allahumma, O oh you Allah, malik al-mulk. You are the king of kings. Tuti al-mulka man tasha. You make king whoever you wish. It is by the will of Almighty Allah that people become king. It is by the, the wish of Almighty Allah that people become people of position even the imam of a masjid by the will of almighty allah chairman of a local government by the will of almighty allah there are some people that make much effort than the people that emerge as our leaders but because it is not in the destiny of almighty allah that these people will become leader. look at mko abiola may allah be pleased with him he strive he spent all he had in order to become the president of Nigeria because it is not part of his order it is not part of part of the of his destiny even if the whole Nigeria people want him Allah does not want him that is why he did not become the leader of Nigeria as the Prophet sallallahu alaihi wasallam said wa'alam anna al-ummata you should know that if everybody should come together that they want to benefit you with something they will not be able to do you a, a favor except a favor that Allah has conferred upon you and you should know if people people should come together that they want to injure you, they will not be able to do that except if it has been has been destined against you. Rufi'ati al-aqlam wajafati as-suhuf. The book in which destiny is written is already dried and the pen has been risen. So we pray to Almighty Allah to be with us. Finally, we said that we should make every effort to pray for our, for our country, for Almighty Allah to assist us in, in our affairs to select people for us, people who will have the fear of Almighty Allah and we show mercy upon the place of Almighty Allah. These are the two qualities we need in a leader. We need the fear of Allah because there are some instances, occasions, and issues that is between that leader and his Rob and his Lord. If he has the fear of Almighty Allah, he will be able to deliver his duty as required of him. The second one we need in a leader is Rahamahu bin Nas to be to be merciful to people you will see that laqad ja'akum rasulun min anfusikum when Allah mentioned that a prophet has been raised for you a prophet has come to you Allah said bil mu'minina ra'ufur rahim is very kind and merciful to the believers. So we need it, these two qualities in every leader that will emerge as our leader in Nigeria. And we pray to Almighty Allah to make our country a better one and to make the law of Almighty Allah the law of our country. We mentioned in some previous uh, talk that when you look at Nigeria, Nigeria is not a state that practices Sharia totally, but we still have part of our laws that accommodate Sharia. When you are looking at the sources of law in Nigeria, Sharia law is part of it even that even though it is peculiar to certain issues like marital issues or issues that border on theft and the like so we pray to Almighty Allah to increase the effort of the Muslims who are in position of authority to strive for the betterment of this country so ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله